وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته pẹ̀lú ògbónà àátẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí àkọrin rẹ̀ jẹ́ al'amuru bil ma'ruf wa nahyu 'anil munkar shurutuhu wa dawabiquhu ebi tá a ti mẹ́nu dúró òun náà ni àkọlé níta gbogbo wípé ìmá pa àwọn èèyàn láti dáadáa àti ìmá kọ ìwà àbàjẹ́ fún wọn sí làwọn mọ́jẹ̀mú àti àwọn ẹ̀kọ́ tí a ti ń bá ìṣe ìta ti ń bá lò nínú àwọn nǹkan tí a jọ ṣàlàyé fúnra wa òun náà ni wípé al-amru bil ipa ìpàṣẹ dáadáa àti ikọ̀ ìwà àbàjẹ́ nǹkan kan a lọ́rọ̀ yẹn lórí ọmọ ẹ̀dẹ́ yẹn rí a lọ́rọ̀ yẹn lórí ọmọ ẹ̀dẹ́ yẹn débi wípé ara àwọn òjíṣẹ́ dìde kí wọ́n máa pa àwọn èèyàn dáadáa máa kọ̀ lọ́rọ̀ yẹn débi wípé nítorí kí ọ̀rọ̀ ọlọ́run tó ń bẹ nínú ẹ̀ kó lè máa pe àwọn èèyàn tí di dáadáa kó máa tọ̀ àbàjẹ́ fún wọn. bákan náà ọlọ́run bá adékọ́lá ṣe àlìhùmà abẹ́dì Muhammad sallallahu alaihi wa sallam ó ṣe ní àlìhùmà tó fi ń dáa jùlọ àwọn ìjọ tó fi ń dáa jùlọ fọmọ ẹ̀dẹ́yẹn torí kí ni tàmùrù nàbì wọ́n máa pa àwọn èèyàn láṣẹ dáadáa wọ́n máa pọ̀ ọ̀bàjẹ́ fún wọn wọ̀tẹ̀mí àwọn múǹkà wọ́n máa pọ̀ fún wọn. bẹ́ẹ̀ la wípé àwùjọ ò lórí ìmọ̀ pàṣẹ dáadáa àti ìmọ̀ pọ̀ yálà nínú àdúgbò ni nínú ìlú ni nínú orílẹ̀-èdè ni gbogbo àbọ̀rọ̀ pákókò àwọn èèyàn yẹni wípé àbọ̀rọ̀ pẹ̀lúkù àwọn èèyàn tí ó máa kọ̀wà bàjẹ́ tó sì máa pàṣẹ dáadáa torí pé ìjọba èèyàn tá a jẹ́ àwọn yóò máa wà aburú inú báwọn yóò wà aburú yẹn láti máa ráwọn ètò máa kọ̀ fún ọ ma ò dáa inú láti máa ráwọn ètò máa kọ̀ láti pé dáadáa lélẹ́yìn náà ẹ̀ ṣe tẹ́ bá náà eléyìí ó tún kún un. eléyìí inú àwọn nǹkan tàbí pé ó gbó òkú ẹ̀sìn ìró òun lélẹ̀ torí pé tí ò bá sí ìpàṣẹ dáadáa ikọ̀ àbàjẹ́ o ti sáńpẹ̀ ní àdínú ẹ̀sìn nínú àwọn nǹkan tẹ́sí fẹ́ kọ́ ọ ní pé ẹ̀sìn ń fojú wa lẹ́nà gbogbo ọ̀nà eré ọ̀nà dáadáa tó ṣe wípé tá a bá ṣe yóò ṣokùnfà tá a ti sọlábà pàdé ojú rẹ ọlọ́run nílé ayé ìgbà àti láti àmà bẹ́ẹ̀ ni yóò ṣokùnfà tí ó gbé wa jìnà sí ìyá ọlọ́run ìdínú ọlọ́run ètò gbé òkú ẹ̀sìn ró àlàáfíà di màrú ìpàṣẹ dáadáa wọ̀n náà yọ ní múnkà ìkọ̀ àbàjẹ́ ó jẹ́ kan nú ẹ̀. bẹ́ẹ̀ la sọ fún wa nínú ilé ìjọsìn wa táǹpé ní alimásjid mọ́tọ́lásí abọ̀mọ́rí táǹpé ní àlàáfíà di màrú ìpàṣẹ dáadáa. bẹ́ẹ̀ la bọ̀mọ́ rí ìkọ̀ àwọn tí ó jẹ́ alámójútó mọ́sálásí ni ó bẹ̀rẹ̀ látòrí ìmáàmù ni àwọn tó jẹ́ afáàní mọ́sálásí ni wọ́n bọ̀rọ̀ mọ́ sí àwọn èèyàn létí dáadáa pé eléyìí dáadáa ṣe eléyìí ni tó kù díẹ̀ káàtó ẹ jìnnà sí àwọn eléyìí ni àwọn níta sọ fún wa ní ọ̀rọ̀ ta fi tẹ́lẹ̀ síwájú táwa tẹ̀síwájú lórí ẹ̀ lẹ́yìn. Bàbá ti máa lẹ́kọ̀ọ́ wípé kápá àti dada kápọ̀ àbàjẹ́ nínú àwọn ojúṣe wa gẹ́gẹ́ bí mùsùlùmí òun lè jẹ́ agbọ̀rọ̀dé yọra wípé gbogbo ẹnikẹ́ni tó bá ń pa àwọn èèyàn láti dáadáa òun náà bọ̀rọ̀ máa gbé dáadáa yẹ bẹ́ẹ̀ ni ẹni tó bá ń pa àwọn èèyàn láti dáadáa tó bá gbé dáadáa jù sílẹ̀ tí ó ṣe àbó ń rẹ̀ pẹ́ mọ́ṣàbúrú yìí òun wá ń pa abúrú yẹn ìyá ń bẹ fúrú èyàn báyẹn jẹ́ńtà tó wípé òkú bá tú man ya'muru bil ma'ruf wa la yaf'alu ìjìyà ń bẹ fún gbogbo ẹnikẹ́ni tó wájú wípé ó ń pa àwọn èèyàn láti dáadáa tàn pé kí ní ẹ̀tún tó wálẹ̀ gẹ́gẹ́ bí ojúṣe lórí àwa mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tó bá pa àwọn èèyàn láti dáadáa tó ń wá gbé dáadáa yẹn tó ń gbé jù sílẹ̀ tí ò máa ṣe dáadáa irú àwọn ìbá iná wọ́n ní ìjìyà níwájú ọlọ́run torí ẹ̀ lóyún tó burú o ní kí yàn bá rẹ̀ nípo ẹni tó ti pé yóò mọ̀ pàwọn èèyàn láti dáadáa ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ni ó mọ̀ kọ àbàjẹ́ fún wọn nínú àwọn àtọ̀rí ń tàmọ̀ láwùjọ aláwọ̀ pè ní àwọn àpá àbọ̀rọ̀ dé kí ọ̀rọ̀ wa ìṣe wa ìwùwàsí wa ó jẹ́ ìwùwàsí ẹni tí wọ́n tó bá wọn wípé ọ̀rọ̀ ẹnu mi ní ẹwo ẹ má wò sí èmi o ọ̀rọ̀ ẹnu mi ní ẹwo yẹn ní pé tí má sọ kọ́lọ̀ ní ẹṣẹ́ ní ẹṣẹ́ o ẹ má wò bóyá èmi tàbí mi ṣe gbogbo ẹnikẹ́ni tó bá bà lámọ̀ yọ ọ̀rọ̀ rẹ̀ ní báyìí nínú àwọn olùpèpè tọ́lọ̀ ojú ọ̀nà ìsìn ọlọ́run láwọn tá láfà gbogbo ẹnikẹ́ni tó bá bá rú àlámọ̀ ilé ní báyìí ó ń palẹ̀ mọ́ ìyà fún rẹ̀ níwájú ọlọ́run torí kọ́lọ́ ọba ní kẹ́lá sọ fún wa ní ọ̀gbọ́n pé أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون Ọlọ́run ni أتأمرون الناس بالبر fẹ́yìn máa pàwọn ìláṣẹ tí wọ́n ṣe dáadáa وتنسون أنفسكم ẹ wá gbàgbé ẹ̀mí ara ti yín وأنتم تتلون الكتاب bẹ́ẹ̀ lẹ́dẹ̀ẹ́ ń ka sí تعقلون bí ẹ̀ṣẹ̀ eléyìí ọ̀rọ̀ kan tó nípọn tó lágbára ni fún gbogbo ẹni tó bá pèrè ní dáhàí olùpèpè àti fún gbogbo ẹni tó pèrè ní mùsùlùmí tó ṣe wípé òun náà rí gẹ́gẹ́ bí ojúṣe láti máa pààyàn láti dáadáa eléyìí àyà yìí jẹ́ àyà kan sábọ̀rọ̀ fi ti tẹ́ṣe àyà yìí jẹ́ ojú ọ̀nà kan sábọ̀rọ̀ mọ́ra wa létí lórí ẹ̀yẹ́ ni pé gbogbo gbàkígbà sábà ń pa àwọn èèyàn láṣẹ dáadáa àbọ̀rọ̀ mọ wúra wa náà ṣe tí mo ń pa láṣẹ tí mo ń ṣe o ṣe tí mo ń kọ́ báwọn èèyàn tẹ́mi náà jìnnà sí wàlá gbogbo ọ̀jẹ̀ tí ó mọ dẹ́rù bàyà gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ olùpèpè àtẹni tó bá gbé túra alùsùnà tó gbé àwọn onísùnà jáde sí pé wọ́n dúró ti ẹ̀sìn ọlọ́run tí wọ́n máa yiri ẹ̀ tẹ́ni wọ́n máa yòrò ẹ̀ ọ̀rọ̀ ni àtà mòrú nà náà sàbí bírù sẹ́yìn máa pe àwọn èèyàn sí dáadáa ẹ máa pààyàn láti pé dáadáa tí wọ́n ṣe ọ̀tàn sáwọn àwọn òkúta fún dáadáa ní kọ́ ṣe yẹ ẹ̀yin wá gbàgbé ẹ̀mí ara ti lórí ẹ̀ ẹ̀yin ò ṣe ṣé dáadáa ní kọ́ ṣe yẹ ó jẹ́wọ̀ fẹ́yìn láti ṣe ni là wà á ń tún tẹ̀ tún náà kìtà bẹ́ẹ̀ ni ẹ̀ ń ka tíra ẹ̀ náà lẹ̀ ń ka tíra náà lẹ̀ ìṣe afọ ọ̀bọ̀rọ̀ jẹ́ ìṣe ọ̀rọ̀ mi ní ẹwọ ẹmọ́wò tẹ́ eré eléyìí síkan náà òjíṣẹ́ ọlọ́run ṣùháì tó sọ fáwọn àwọn inú wood àyà 88 tó sọ fáwọn wípé ما أريد أن أخلفكم إلا ما أنهاكم عنه إن أريد إلا إصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه وإليه أريد òjíṣẹ́ náà yóò ní wà máa orídú alùkàlífàkún ìlà máa ànàhàkùn àìkù ní òṣèpá àti yapa yín níbi tó ṣe wípé mò ń kọ̀ fún yín máa wù yí dú àlùkà nípa fún bí ó ṣe náà ti yapa yín o lórí nǹkan tó ṣe pé èmi kọ̀ fún pé ẹ má ṣe mò ń parí láti pé ẹ má ṣe òòtà pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ lè nílò òòtà pẹ̀lú mò ń parí láti wípé ẹ má ṣẹbọ pẹ̀lú ọlọ́run èmi náà ṣẹbọ pẹ̀lú ọlọ́run gbogbo tí mò ń parí láti pé ẹ má ṣe èmi náà súnmọ́ di ẹ torí kí ni ìmúrídù ilà ìsìlámù tọ́tọ́ ntí mò ń gbà lérò láti sọ náà nítorí mo fẹ́ tàkúnṣe yìí màmá tàwùkìkì ìlà nílà kò sẹ́ni tó lè fi ẹ̀dá ṣe kò ń jẹ́ àfọ́nà wọn bá àlejò ọ̀dá àlejò tàwọn káàtì òun náà lèmi náà bá a lérò wọ̀ ilé ìṣe oní òun náà ni mo fara sí òun bá a lé òun fẹ̀yìntì eléyìí tó jáde lọ́nu òjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n àìlànà ìsọ̀rọ̀ àti òṣèlú onímọ̀ orídu alùkànnífà fún mi ìlànà aláàbò máa ń tù kó tó pé tẹ́lẹ̀ ìtọ́ fún èmi náà ṣe òun bẹ ní ọ̀pọ̀lọpọ̀ àpáàtún tí kò kọ́ sí náà báwọn èèyàn náà ṣe jù náà àpáàtún tó báwọn èèyàn kan máa mutí òun náà mutí yóò àmọ́ ní ẹ̀mọ́ pé táwọn ẹ̀ lè fi ayé ń rí àwà ọtí tẹ́ fífa wa mu yìí ọtí tẹ́ fífa mu ó dàbí ọtí lójú ti yín ni ṣàpọ́lọ̀ nǹkan nu àlùkùránì pé nínú àlùjànnà a ti palẹ́tẹ̀ kalẹ̀ fún àwọn tí ó wà àlùjànnà àwọn tí ẹlẹ́nìdòdò àwọn tí àlùjànnà làwa mú amẹ́ríkà yẹn mú ìlàyé ní àlùjànnà tó yẹ aláàlì ní ìlàyé nígbà yìí haramu ni yóò wà mọ̀ dàwọn èèyàn lórí rú gbogbo tó náà bá ń fi láti bá ti ṣe léèwọ̀ ó ṣe léèwọ̀ látòrí àwọn òjíṣẹ́ kan lẹ́ni yẹnu tí ọlọ́run fi sọ fún àwọn ìṣòwò ìbálẹ̀ ìṣọ́lá kò ṣe pé gbogbo tí mo ń kọ̀ fún yìí èmi náà fẹ́ ṣe ní ìṣe ẹni tó bá ń kọ nǹkan fáwọn èèyàn ló bọ̀rọ̀ jẹ́ nọ́mbà wọ́n tó kọ́ ṣe kí ni tí ó jìnà sí kinní yẹn olóbọ̀ jẹ́ ní tí kọ́kọ́ jìnà sí torí pé gbogbo ẹnikẹ́ni tó bá gbé ẹrù ìpèsè tó jọ̀rọ̀ náà dání tí wọn ló máa pọ̀ jù wájú ọlọ́run ẹ̀pọ̀ àwọn ilé àwọn máa dá lọ́sọ̀ wípé ọlọ́pàá tó bẹ́ran ọ̀rọ̀ ẹbí mélòó ẹbí méjì àkọ́kọ́ agbófinró ni ẹ̀kejì ó tún wá jalè so kéèsì tó máa fi hàndù ẹ̀ kéèsì tó máa ṣe kí ni tí ó lágbára ni kò bọ́rọ̀ jẹ́ nínú ti àfà ọ̀rọ̀ ẹnu mi ní ẹ̀wẹ̀ máa wò ṣe ni abadan láà torí pé àwọn tá a pè láfà àwọn lá ní wọ́n jogún àwọn òjíṣẹ́ ọlọ́run لأن العلماء ورثة الأنبياء wọ́n àti jẹ́ ìkankan lógún lọ́dọ̀ àwọn òjíṣẹ́ nítorí pé lẹ́yìn wárí sí dínàrù wọ̀lẹ̀ àjẹ́ àmà ó ti pé ogun owó ni wọ́n jẹ wọ́n àjẹ́ ogun owó kankan lọ́dọ̀ àwọn òjíṣẹ́ èyí tí wọ́n jogún lọ́dọ̀ àwọn òjíṣẹ́ náà ní kí ni alẹ́ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ láti máa pe àwọn èèyàn sí ibi tọ́lọ̀ ọba àdìgbẹ́ lápè wọ́n sí láti máa kọ̀ fún wọn ibi tọ́lọ̀ ọba àdìgbẹ́ haya àtàtútù àyà ẹlẹ́kẹ̀ẹ́sẹ́lẹ́kẹ̀ẹ́ta ọlọ́ni yá yọ lẹ́dínà àmánú mo pẹ̀lú gbàgbódodo ni máa takùlú na máa dá ṣọ̀fàlùún kí lórí pé ẹ máa kọjá rí lẹ́nu yín tó ti pé ẹ̀yìn náà ní lè ṣe kábùrà mọ́tòkànyà àyìnbàlá ìhàǹtẹ̀kùlú máa dá ṣọ̀fàlùún àwọn máa tó burú wájú ọlọ́run kí ni ọmọ tó ti pé òun náà ṣe kí ni òun náà ní ṣe gbogbo àwọn tó ń tọ́ka òun náà ni pé gbogbo ẹnikẹ́ni tó bá pè àwọn èèyàn ti rí dáadáa òun náà bọ̀ mọ́ ṣe kí ni ó bọ̀ mọ́ ṣe dáadáa yẹn tó bá ti ń kọ ìbàjẹ́ bọ̀ yẹn òun náà bọ̀ mọ́ ṣe kí ni ó bọ̀ mọ́ kọ ìbàjẹ́ tó bá kọ̀ tí ò ṣe lè ẹni tó ń pa àwọn èèyàn ti rí dáadáa tó ń wò ṣe dáadáa yẹn tó ń kọ ìbàjẹ́ bọ̀ yẹn ti pé òun náà ni olórí kó tó wà nínú ìṣe báyìí. ẹlẹ́ẹ̀kejì àádọ́mù màrú kí ni tó jẹ́ àádọ́mù màrú dáadáa tó pọ̀ jù tó tóbi jù tábọ̀ ọ̀pọ̀mọ̀ ẹ̀yẹ́ yẹn sí èwo ló fi tóbi jù nínú dáadáa torí pé àtọ́fà pé pápá wọn láṣẹ dáadáa àbí kádẹ̀ kọ ìwà àbàjẹ́ fún wọn eléyìí nínú òpó kan táàmù pín bá bọ́rọ̀ dùn mú ní ojúṣe ńlá tó jẹ́ gbòógì fún wa ni nà tó bá rí bẹ́ẹ̀ èwo ló jẹ́ áádọ́mù màrúù tó ṣe wípé a bọ̀rọ̀ pé àwọn èèyàn sí èwo ló fi ń tóbi jù nínú dáadáa tábọ̀ pé àwọn èèyàn sí kò sí èmi yìí òun ni pé àdá awọ́dú ìlà tọ̀fẹ́ àlùkàlù ìpèpè yìí tó fi ń tóbi jù dáadáa tó fi dáa jù láyé tábọ̀ pé àwọn èèyàn sí òun náà ní kí ni òun náà ni pè wọ́n sí di ìjẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run ìmọ̀ ọlọ́run bá tó dá wọn lọ́kan ṣoṣo torí pé ìjọba bá ní kíra tó rí ẹgbẹ́ àwọn òjíṣẹ́ dìde àìsàn kọlẹ̀ láwùjọ àárá fìdúrọ̀tù náà ọlọ́run tó ní fúlọ́tù náà ní pé wọ̀lọ́kọ́dì bá a a gbé àwọn òjíṣẹ́ dìde fáwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan àní ẹ̀bùdùnlá pé kí wọ́n máa lọ pa aláṣẹ wípé ẹjọ́ ti fọ́lọ́run wọ̀ ìṣiṣẹ́ níbi tọ̀ọ̀bù ẹ ti jìnà sí gbogbo ìta ìtàwọn òjíṣẹ́ ń ṣe ẹ̀yìnbùdùnlá wọ́n pa àwọn èèyàn láṣẹ dáadáa wọ̀ ìṣiṣẹ́ níbi tọ̀ọ̀bù wọ́n kọ aburú fáwọn èèyàn èyí tó fi ń tóbi jùlọ nínú dáadáa ká pa àwọn èèyàn láṣẹ òun náà ní kíni òun náà ní ká pè wọ́n síbi ìmọ̀ ọlọ́run bá lọ́kàn tuntun dáhùn ti tàfé ìpèpè ìmọ̀ ọlọ́run bá lọ́kàn tuntun ìtọ́nà ọba níkẹ́ látúrí ẹ̀ bí ẹ̀wọ̀n òjíṣẹ́ dídílé tọ́nà ọba níkẹ́ látúrí ẹ̀kọ́ quran tọ́nà ọba níkẹ́ látúrí ẹ̀kọ́ kalẹ̀ lílé àwọn òjíṣẹ́ náà ní kí ni ìgbà tó pè wọ́n níbi ìmọ̀ náà bá lọ́kàn tuntun. àwọn ará mọ́kà wọ́n juwọ́jú tẹ̀lé ọ̀bá rẹ̀ Muhammad sallallahu alayhi wa torí kí wọ́n mọ̀ lẹ́ni ire wọ́n mọ̀ ní alámọ̀ tó yẹ wọ́n fún lórúkọ alàmì olùfọkọ̀tọ́. àmúgbà tó di di ìpèpè tọ́lọ̀ bá dikẹ́ lábẹ́ àtẹ́bí bí òjíṣẹ́ tó bẹ̀rẹ̀ sí ní pé wọ́n ti di ìmọ̀ lọ́kàn tuntun ìjà láàrin wọn. èyí òun náà ní kí ni òun náà ní ká pè wọ́n síbi ìmọ̀ ọlọ́wọ́ ọba lọ́kan ṣoṣo ọlọ́kan ní sọ́dún àárọ̀ àyà 59 ọlọ́ni làkọ́dá àfẹ́lẹ́ ní ọ̀hán ìlàkọ́mì ọlọ́ni ti pàápàá ń sí àwọn ìran rẹ̀ fàkọ́lẹ̀ ìyàkọ́mì kó wá tó fọ́n ẹ̀yin ìjọ ẹjọ́ ti fọ́rọ̀ máa lákùnmí ìlà ìlẹ́yìn ní ọlọ́wọ́ èmi àbọ̀kọ̀ àlejò màdá àdáàbẹ̀bẹ̀ yóò mìíràn àbí ìpínlẹ̀ fáyà fún yóò ìyá ọjọ́ kan kó tó pé ìyá ẹlẹ́ta ni ìyá ìlérò ni. ìbáwò jíjẹ́ tí wọ́n mú lọ́kùnrin tí wọ́n mú níṣẹ́ òun náà ní kí ni àdáwọ́dú ìrẹ́tẹ̀ òfin ìpèpè sí di ìjọ kan tuntun ọlọ́run eléyìí ni tó tóbi jùlọ nínú tá a ti ń pa àwọn èèyàn láṣẹ. bákan náà tí wọ́n bè lọ wa aburú wo ni tó burú jù tábọ̀ ọmọ kọ̀ fáwọn èèyàn ma àádọ́mú alímúǹkà kini ni èyí tó fi ń tóbi jùlọ nínú aburú <coughs> gẹ́gẹ́ bá gbọ́n in tó tọ́wádé lọ́wọ́ èyí ló fi ń dáa jù nínú dáadáa tó ń bẹ lórí ìdáyé tábọ̀ ọmọ pàwọn èèyàn sí àtàwọ̀ṣe òun náà ní ìjọ́lọ́ ìmọ̀ ọlọ́run bá lọ́kàn tuntun tó bá rí bẹ́ẹ̀ kí ni tó fi ń burú jù tábọ̀ ọmọ kọ̀ fáwọn èèyàn tó ṣe pé òun náà lábọ́rọ̀ máa pọ̀ fáwọn èèyàn jùlọ àwọn tó jáwọ́ tó súnmọ́ wa ni àwọn tó jáwọ́ tó jìnà sí wa ni kí ni kárà àṣẹ́kù òun náà ni ìbá ọlọ́run bá ní jọlá lórogún tẹ́bá ti ń sọ ìjọkan tuntun ọlọ́run fáwọn èèyàn bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa sọ fún wọn kẹ́ ẹ dẹ̀ máa lé wọn jìnà sí kí ni ìbá ọlọ́run bá ní jọlá lórogún torí pé tọ́lá ọba àlejòlá ọgbọ́n náà fà ní pé wọ́n lọ fọdí fún ìyá ilẹ̀ ìkà lórí ànábì dáadáa tó àti fi ránṣẹ́ sí ẹ wà ilẹ̀ lẹ́dínà ní nǹkan òmìnira bẹ́ẹ̀ láti fi ránṣẹ́ sí wọ́n àyíká tó ń lẹ́tà wọn tó gba wá sórí ànábì làyín náà ṣíláàkà tó bá bá ọlọ́ọ̀bà àlejòlá tó bá bá orogún tó dá ọkọ̀ mọ́ ọlọ́ọ̀bà àlejòlá lẹ̀yà àgbàtọ́ gbogbo tẹ́lẹ̀ àti ìdí gbogbo ẹ̀ ló bàjẹ́ o wọ̀lẹ́ àtàkùn nínú ẹ̀mí ẹ̀rọ ṣàṣírí wàá tún máa bẹ nínú àwọn ẹni òkú fẹ́jọ́ ìrìn àkíyàmà ọlọ́run àyíkẹ́ ládójú ọ̀rọ̀ ìsàlẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam láti máa fi kọ́ gbogbo àwa àyùmọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ pẹ̀lú tó burú jù tọ́lọ́wọ́n bá àìyúṣe àtàbí ọlọ́run dájá yìí ni ọlọ́run mi ò ní gbà foríjì káwọn èèyàn bá kọ́tẹ̀ bọ́ pẹ̀lú mi wọ̀nyẹ́ tí o máa dúnà dárí tẹ̀lé mi yẹn ṣá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó kù nípa foríjì ẹ̀ fáwọn èèyàn tó bá fẹ́ àmọ́ ṣe kù nípa foríjì ẹ̀. kò sí áágọ́nù màálù in tó fi ń jẹ́ dáadáa jùlọ ta lè táwọn èèyàn sí tó bá ń jẹ́ àṣà èyí áágọ́nù àlùmọ́ǹkà bẹ́ẹ̀ ni èyí tó fi ń jẹ́ tó burú jù nínú aburú tábọ̀ ọmọ kọ̀ọ̀bá yóò máa jẹ́ kí ni àṣírí tó bá rí bẹ́ẹ̀ kí ni àwọn aṣòrú tó ṣe wípé abọ̀rọ̀ máa rí fún gbogbo ẹnikẹ́ni tí ó bá máa pe àwọn èèyàn síbi dáadáa tí ó máa kọ̀wà bàjẹ́ fún wọn àwọn mẹ́jẹ̀mú ń bẹ táwọn àbá tí wọ́n yàn kalẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ kọ ìwà bàjẹ́ fáwọn èèyàn bẹ́ẹ̀ ni ẹni tí ó máa àwọn aláṣẹ dáadáa májẹ̀mú àkọ́kọ́ òun náà ní kí ni al-Islam òun ọ̀jẹ́ mùsùlùmí lẹ́hànà islam yá àánú ọ̀la ìlú àárín islam ló borí gbogbo nǹkan kò sí nǹkan tó borí islam ìgbà kò sí lè borí islam gbogbo ẹnikẹ́ni tó wá fẹ́ pàṣẹ dáadáa ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí torí wípé nígbà tí máa kò sí wọn dáadáa kí ni òun náà ní síra ọlọ́run èèyàn mi ta tó fún wa wípé gbogbo tó bá ti bá tìrọ ọlọ́run tó ti bá ṣe rí àmú òun náà ní kí ni alimaru gbogbo tó bá ti tako ọ̀rọ̀ ọlọ́run tó ti tako súnà ní Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ní kí ni alimunka oníwàbàjẹ́ gbogbo ẹnikẹ́ni nínú májẹ̀mú tábọ̀ rí ẹni tí ó mọ àwọn èèyàn láṣẹ dáadáa tí ó mọ pàbàjẹ́ kó bọ̀ jẹ́ mùsùlùmí torí pé ẹni tó ṣe mùsùlùmí tó ń pé tètè rí ni tó bá pààyàn láṣẹ pé dáadáa lélẹ́ ìpààlà tó mọ̀ pé dáadáa ni. ìdóhun ní tó ti pa á láṣẹ ìdó rẹ̀ náà ni bẹ́ẹ̀ ni tó ń ṣe ń pè ní dáadáa yẹn ó lè jẹ́ pé ìdó ṣe kí ni ìdó ta kò fi ẹ̀sìn ni. ẹ sì rí nínú àwọn nǹkan tó gbajúmọ̀ láwùjọ wa tẹ́ mọ̀ rí táwọn míì bóyá tán jẹ́ bí ọ̀rẹ́ sí wa ládùúgbò ni níbi tẹ́ ni tí wàá ṣe mùsùlùmí wà ní à mo a ní ìnáwó kan ṣe o mo rẹ̀ fẹ́ náà wà ń bẹ̀ o ìnáwó tá ṣe yìí mo àwọn ẹni kó wà ń bẹ̀ á tó bá lọ kò dáa òjò gbogbo àwọn ọ̀rẹ́ ló máa wà ń bẹ̀ bẹ́ẹ̀ ìnáwó tó fẹ́ ṣe mo náà fẹ́ ṣe pé a ṣẹ́ẹ̀sì wọn ni lójú tí ẹ̀ ń ṣe kí ni òun pàṣẹ dáadáa òun ẹ̀kọ́rẹ́jì yẹn tó di dáadáa tẹ̀lá ní kí kíkọ́ ni ẹ̀kọ́rẹ́jì yìí dáadáa lórí ìjọsìn kí ló máa ẹ̀kọ́rẹ́jì yìí sí tí ó rẹ̀ jù bí ẹwà pàtẹ́wọ́ ẹmọ bọ̀ nínú ṣọ́ọ̀ṣì lọ́dọ̀ ẹ̀yìn tó mọ̀ sí dáadáa nìyẹn tẹ́bá pé o ní oríwo yà àwọn onígbàgbọ́ yìí wọ́n tó lókẹ́ mọ̀ òun náà ní kiri òun náà ní yà wọn ìdókùn tí mo sọ ìwọ náà wá darapọ̀ mọ́ wa kò wákànwọ ẹgbẹ́ kìíní náà ní kò ìyẹn láti ké ní májẹ̀mú pé ẹni tí ó nínú májẹ̀mú àkọ́kọ́ ẹni tó pe pàṣẹ dáadáa tí ó kọ̀wọ̀ àbàjẹ́ ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí eléyìí ṣe pàtàkì ẹlẹ́ẹ̀kejì àtẹ̀kìlíf kí mo pé àtẹ̀kìlíf ìyẹn ni pé gbogbo ẹnikẹ́ni tó pàṣẹ dáadáa tí ó kọ̀ bàjẹ́ ó bọ̀rọ̀ jẹ́ tó ṣe wípé a ti la ìwọ̀ okùn ẹ̀sìn bọ̀ lọ́rùn yẹni wípé ẹ̀sìn ti dọ̀rọ̀ yàn fún yẹni ìtàǹgbàlérò pẹ̀lú ni pé al-amru bil-ma'ruf wan-nahyu anil kò sí fún ẹni tó ṣe wípé kò tí ì ní ìwọ̀ okùn ẹ̀sìn lọ́rùn yẹni pé ààfin máa kọ ẹ̀sẹ̀ fún àbí ká máa kọ dáadáa fún kàtàbí gẹ́gẹ́ bí àwọn kéékèèké wọ́n majnun aláàárẹ̀ tó ti gbé làákàyè yẹ̀ ẹni pé làákàyè wọn ò sí mbẹ̀ làákàyè wọn yẹ̀ fún mbẹ̀ ní tó gbajúmọ̀ láwùjọ bí wọ́n ní alágànná àbí ká tó pé ẹni tó ti pé ó ya wèrè in tó jìnà tí wọn náà ni pé làákàyè wọn kú omi ọlọ́run fún wọn ti tàbí òfin wa àwọn tó ń bẹ ní ẹ̀kọ́ náà kó wò sàn àfọwọ́fà ń bẹ nú ẹ̀ àfọwọ́fà gidi tàbí tó bá mu gbó tó mú dójú kan orí yóò bá dàrú àbá tó mú kókè pẹ̀pẹ́ àfọwọ́fà ni ìní ó lè jẹ́ látara ìtàn àtàkókò àtàkùn náà kó má fi àwọn irú àwọn èèyàn báyìí kò sí ìwọ okùn ẹ̀sìn lọ́rùn wọn torí tó bá ṣe lásìkò yẹn àmì kọ ẹ̀ṣẹ̀ fún wọn tó bá ṣe dáadáa kan àmì kọ ládàá fún wọn. ẹ̀yìn pé tí wọ́n bá rí irú àwọn tó bá láti ẹ̀rọ báyìí ẹ̀bọ̀ ọ̀tá jìnà sí torí kó lè ṣèyàn sùtà láì ṣe ní sùtà kò ní kéèsì kankan tí wà ń tà o kò ní kéèsì kankan tó ṣe kí ni tí wà ń tà. ó ṣe ọlọ́wà ní Muhammad sallallahu alaihi wa sallam nínú hadith ìyàwó aṣọ ọ̀jẹ́ oníṣẹ́ ọ̀sán àlùfẹ́ sọ pé orúkọ àkọlá àmì sọ́lá òṣèlú ní ẹ̀rí àti gbégègé kákan kan agbé lókè fáwọn èèyàn mẹ́ta kan àwọn ìyàwó ní àìnáì àtà lẹ́tẹ̀ẹ̀kì agbégègé lókè kéèyàn tó bá ń sùn títí dìgbà tó ti ṣe kí ni tí ó fi jí ẹni tó bá ń sùn lọ́wọ́ ò lẹ́sẹ̀ ẹ tó bá ń sùn lọ́wọ́ òṣè kí ni kò lẹ́sẹ̀ gbogbo èèyàn tó bá ń sùn lọ́wọ́ lásìkò ìgbà tó ń sùn yẹn a ní kọ ẹsẹ̀ fún bóyá wọ́n kírun ni ìyẹn wá sùn lọ kò bá wọn kírun a ní kẹsẹ̀ fún wàá sọdí àtàyẹ̀fura bẹ́ẹ̀ ni àwọn ọmọ kéékèèké a ní kọ ẹsẹ̀ fún wọn. Islam dépò bàlágà. Àwọn kẹ́jẹ̀ fún ọ tẹ́sù kí ni tọ́jú dépò bàlágà bákan náà wà á lè mọ̀ jù ú àtẹ̀yà àti. Àdìkọ ẹ̀sẹ̀ fún ẹni tó ṣe wípé ágbẹ̀nà ń dàbò rẹ̀ títọ́mọ ló ṣe kí ni tó fi padà bọ̀ sípò. Eléyìí, àwọn àpá àmọ́ta méjì, wọ́n ní Alil Majnun àtẹ̀yà àtúntò a àgbé ìlú tó kẹ fún ẹni tó ṣe wípé majnun àgbànàndà àwọn èèyàn ni pé ó ti fẹ́ ó ti yàwó ó láwọn ọpọlọ ẹ̀ṣẹ̀ ó láwọn ọpọlọ agbẹ́dìgbé tó kẹ fún àwọn àfáàmù ní ẹ̀rìn àbọ́sọ́nà méjì o ẹ̀tún ti pé àwọn ọpọlọ ẹ̀ kéèké àfọwọ́fà rẹ̀ ọ̀ràn tó bá dá lásìkò yẹn kò ní kéèso dáadáa tó bá ṣe báyìí náà nípò kankan fún un àmẹ́tò ti pé àfọwọ́fà rẹ̀ ní látara ń tó fọwọ́ rẹ̀ fà fún rẹ̀ àwọn míì àmú drug ẹlòmíì àmú cocaine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo nǹkan tó ti pé ṣẹ̀ríà protect wa èdè ṣẹ̀ríà sọ kámọ́tùmọ́ torí kí ni torí àǹfààní ara wa àǹfààní yóò lè jẹ́ pé àsìkò sí ó jẹ́ pé àsìkò ọjọ́ wájú má jẹ eléyìí má mu eléyìí fún àǹfààní ara wa ni irú èèyàn bẹ́ẹ̀ tó pé bóyá látara kó ó jẹ ni àbómu dúrọ́ọ̀gì ni àbómu gbó ni kí ni ẹ̀ wá ṣe kí ni ó wá fún un láàrùn ọpọlọ kéèkì tó bá dá yóò gbé e torí pé tójú ẹ̀ bá là yóò ṣe kí ni yóò rì kódà òfin ìlú gan ní òfin ìlú náà ẹni pé tó wá mọ ẹlòmíì bóyá wọ́n ní drinking one driving while drinking àbí ìyẹn ni pé ó mu dígbà tó ṣe pin tó wakọ̀ ọ̀rọ̀ tó bá dá lásìkò yẹn gbá ní bá mú ẹlòmíì wọ́n máa ṣe tẹ́ẹ̀sì fún wọ́n máa nǹkan bẹ́ẹ̀ àtàtẹ́ ní wípé ṣé tètè pé ó wà under influence kankan tó bá ń tó wà under influence ni wọ́n fìlẹ̀ tó jẹ́ oṣù kìíní sí ìlà tó jẹ́ wàhálà wà wọ̀ràn tó dá o wọ̀ ní fìlẹ̀ báyìí náà ní ṣẹ̀ríà náà ṣe lọ so alákun apèyàn apàyàn láṣẹ dáadáa àti kákọ ìwà bàjẹ́ fẹ́ni tó ṣe wípé okùn ẹ̀sìn ìwọ̀ ò ìbọ́ sọ́rọ̀ wọn ọmọ kékeré kéèkọ̀ rẹ̀ lórí ẹ̀ ẹni tó tù kéèkọ̀ rẹ̀ lórí ẹ̀ ẹni tí àwọn ọpọlọ́ndà láàmú kéèkọ̀ والنهي عن المنكر بقنا الاستطاعة odi ẹlẹ́ẹ̀kẹta nínú mọ́jẹ̀mú táàbọ̀rọ̀ yìí lórí ẹni tó bá fẹ́ ṣe kí ni tó bá fẹ́ pa àwọn èèyàn láṣẹ dáadáa ìsìtọ́ àmọ́jẹ̀mú ni kò tí ìbọ́ tó rí adab a ní àwọn adab àwọn ẹ̀kọ́ tó wá ń bẹ lábẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ pè àwọn mọ́jẹ̀mú lásán ẹ̀kọ́ tó bá fẹ́ kírun ṣòrótù sí àtìsọ́dá àwọn májẹ̀mú tó ti pé yóò jẹ́ kí ìrun bá fẹ́ kí ó lálàáfíà ó jẹ́ nǹkan àtẹ́wọ́gbà a ọlọ́run inú àwọn ní ṣòrótù àwọn májẹ̀mú yìí táà bá ti láyé tó fẹ́ kírun tó bá kírun dàbí pé ó ń ni ó ń gbá bọ́ọ̀lù wọn ní inú ẹ̀ àtọ̀hárà abọ̀ ọmọbẹ ní ìmọ́ra ìbọ̀ ìyàgbẹ́ kúmọ̀tàmbà fún fún ọbẹ̀ lọ bẹ́ẹ̀ èyí bọ́lọ̀ tọ̀ fún mọ̀ta máa fún ọbẹ̀ lọ kírun bẹ́ẹ̀ obìnrin tó ṣe ẹjọ́ lọ́wọ́ abúrúṣe ó wà nípò nífàs wọn bọ́lọ̀ pẹ̀lú kó lóun fẹ́ lọ kírun ká kí ló dé ní ẹ̀sìn gùn mí ni ẹ̀sìn bọ́lọ̀ gbé lásìkò yẹn torí pé gbogbo tó bá ṣe lásìkò yẹn kò ní ṣe kí ni kò ní ní kò ní irun tó bá kí yẹn wọn ò ní tẹ́wọ́n gbà lọ́wọ́ ẹ̀ àwọn yẹn wọ́n pè ní májẹ̀mú bí ìgbà tí túdẹ́ǹtì tó wá fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ lọ sí yunifásitì nìyẹn kan lé ní jí láàrún náà ọ̀yà ó kàn wọ ọ̀nù géètì ọgbà skul lọ kí ló ṣẹlẹ̀ ẹ̀bọ̀n ọ̀gbà mí náà nítorí kí ni torí mo fẹ́ kàwé àà ah, ah. irọ́ tó bá fẹ́ kàwé ó ní kí ni ó ní protest wà lọ́gbà wà á kọ́ lọ primary school wà á lọ secondary wà á ní o level wà á wá jòkó jam wà á pass àwọn politician eléyìí májẹ̀mú ni gbogbo nǹkan ló máa ń ní májẹ̀mú máa ń to nǹkan yóò fi sáyé ẹ̀ bá ti fẹ́ kó wà májẹ̀mú iná ni ń dá fún wa lórí kí ni gbogbo àwọn tó bá máa pèpè tó máa pa àwọn èèyàn láṣẹ dáadáa tó máa kọ̀ àbàjẹ́ fún wọn nínú májẹ̀mú májẹ̀mú lẹ́kẹ̀ẹ́ta kóná ní ta pè ní kí ni ìfìtọ́ ha kéèyàn ní kápá ṣe ní tó fẹ́ ṣe yẹn àìsìtọ́ yẹn ni pé ìkápá ìní ìkápá ẹni tó rí táwọn èèyàn ṣèwà àbàjẹ́ níbì kan ibi tí wọ́n tún ṣèwà àbàjẹ́ yìí ó wá fẹ́ kọ́ fún wọn ó bọ̀ rí pé òun ní kápá lórí wọn lórí tó fẹ́ kọ̀ fún wọn lápèjúwe ẹni tó bọ́ sí àárín àwọn tí wọ́n mú gbó dáadáa náà ló fẹ́ ṣe fún wọn àǹfààní àwọn náà ló fẹ́ ṣe fún wọn ráì ó wá fẹ́ kọ̀ fún wọn tó kọ́ máa ṣe kìíní ẹ̀ mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá gbogbo kìíní ìgbàgbó tí wọ́n gbé níbẹ̀ sí ní tagbó ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní dànù àwọn bá kì í mọ́lẹ̀ wọn báyìí wọ́n lu eyín ní márùn yọ lẹ́nu ẹ̀ ó túmọ̀ sí pé ó ṣe kí ni ó ti kọjá ìyá rẹ̀ ó kọjá ìyá rẹ̀ nítorí pé tọ́lá balẹ̀ tó máa ń pa ni pé láyíká lífùlá ùnásán ìlà àhà ọlọ́ni àlàbọ̀ ẹ̀mí kan lọ́rùn tí ó ní lè gbé isi ọba ní kápá yóò ṣe ni eyi ó súnmọ́ díẹ̀ èyí ó súnmọ́ díẹ̀ àsìkò yóò túnmọ̀ sí pé ni ó ni ọ lo ó fẹnu tọ́ pé áṣẹ́ ìṣe yìí ó kù díẹ̀ káàtó ẹ̀kọ́ níkápá yẹn náà ni àwọn lágbègbè irú yẹn òun àwọn ni àwọn tó wà nípò ìjọba àìbíbáyé náà wà tó wá ti rí àwọn ń wọ́n ti sáré dànù yẹn tí ló bá sábà sì wà lágbègbè náà ọlọ́pàá náà dúró dédé tó pé dídá lọ́yẹ́ bá olùbọ́ ọlọ́pàá mẹ́ẹ̀dán olùbá mi ìdáná láàrin wọn tí wọ́n jọ máa ṣe. ìdá àtọ́ náà gbogbo yìí ni pé ẹni tó fẹ́ pàṣẹ dáadáa tó fẹ́ kọ ìbàjẹ́ báwọn èèyàn ó bọ̀rọ̀ ní ìsìtọ́ àti ó bọ̀rọ̀ ní ìkápá lórí tó bẹ́ ṣe oúnjẹ ọlọ́gbọ̀n àlèrò pẹ́lẹ̀ ó sọ nínú hadith ìgbà ó ní fàídà amọ́tì ó fi ṣe é sọ àpòmí owó mọ̀gbàtọ̀ ó ti bá parí láti ẹ̀kí nígbà kẹ́ ṣe ẹ ṣe ní dèdè ẹgbẹ́ bá ti lágbára mọ́ ni wàídà náà ti kò máa ṣe é fẹ̀tẹ̀ ogun tí bá wà kọ̀ kankan fún yín pé ẹ jìnà sí ẹjù kan náà lẹ̀ ẹ jìnà sí o lẹ́yìn ìwáyà àdìsí ẹni ọ̀ṣẹ́ náà ní máa nà àìsíkù máa ń ú fàṣìtẹ̀rìbù gbogbo tí bá kọ̀ fún pápátá ẹ sí wọ́n máa àmọ́tùkún bì í fàṣù nínú mọ̀tàbà ọ̀tọ̀ máa pa yín láṣẹ kẹ́ ṣe ẹ ṣe ní dèdè bẹ bá ṣe ní kápá mọ má ṣe ju rẹ lọ ẹ̀sìn òfẹ́ ká ṣe jura wa lọ nítorí wọn kò ní kápá má ṣe má làbọ̀ rẹ lọ́rùn débi pé ńgbà tó bá wá padà ṣe é yóò padà wá àfẹ́ tiẹ̀ islam regulate life wa so that a máa benefit ọlọ́ọ̀sọ fún wa ó ní yuridu láàrú bí kò mọ̀ lè yí fúnra àwẹ̀ ló ń bọ̀ yìí ṣe akẹ́kọ̀ọ́ gbàwẹ̀ torí kí ni ká lè bá lékún nípa ayọ̀ ọlọ́run nígbà tó fún ọ náà ní kí ni àtakò àpáyọ̀ ọlọ́run ìpáyà yìí olólùdí tún lé ayé rọrùn fún wa torí pé bá a bá lọ hundred years láyé àpàdà sílẹ̀ ni bàbá lo fifty akọ̀dà sí kọ́dà sí ẹ̀ lo two hundred lo rẹ́kọ̀dì tàwa ń ti àfẹ́ hàn fún mọ́mọ́ kó lo two hundred yóò ṣe kí ni yóò padà sí ilẹ̀ ni yẹn ni ìkànnì àwọn àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ ìbò ó ní you are working on the heart today tomorrow the heart is going to work on you ó ní lẹ́yìn òun rìn lórí ilẹ̀ òun yan tó bá di lọ́la ilẹ̀ inú pàṣẹ kí ni yóò rìn lórí ìwọ náà torí pé wàá padà bọ́ sábẹ́ kí ni pápá àbọ́sábẹ́ ilẹ̀ àwẹ̀ta nígbàgbà àníkàgbà tó ní ká lè ṣe kí ni ká lè lékún nínú ìpayọ̀ ọlọ́run ẹ wá máa wo tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run tó yọ àwọn ọ̀rọ̀ èèyàn kan kúrò nínú ẹ̀ àwọn wo ni àwọn tí ò ní ìsìtọ́ àti ò ní kápá àti gbàwẹ̀ nínú wọn làwọn owó wà àwọn arúgbó torí pé objective àwẹ̀ sábàbí ta ní kan gbàwẹ̀ pé kó lè bàbá fún payọ̀ lọ àfẹ́ àfẹ́ run wọn títí bá fẹ́ ṣe kí ni àfẹ́ pa wọn run. inú àwọn olùlàkúyọ kó nínú àwọn ìgbà ayọ̀ àwọn aláàárẹ̀ kúrò ẹni tó bá rẹ̀ pẹ̀ntórẹ̀ ò ní ṣe kí ni kò ní kápá àti gbàwẹ̀ ayọ̀ wọn kò mẹ́. kíkẹ́ rí àbámbá wa sọ̀rọ̀ ọmọ ìṣẹ́ ìyá ìjọba lórí ìtọ́ àfún àyè ní kápá lórí ìta fẹ́ ṣe yẹn. ìsìtọ́ àbọ̀rọ̀ máa bẹ́ẹ̀ lórí gbogbo ẹni tó tọ́ fẹ́ ṣe al'amuru bil ma'ruf wan nahyu 'anil munkar gbogbo ẹni tó bá pàtẹ dáadáa tó kọ ọ̀bàjúbọ̀ ṣé kí ni ó bọ̀rọ̀ ní ìkápá lórí iṣẹ́ tó bẹ́ẹ̀ àbí náà bá ní kí ọlá ìpín agbọ́ ó jẹ́ kí a rí iṣẹ́ àfìkì àwọn èèyàn dídì dáadáa kárí jẹ́ bákan náà kárí iṣẹ́ kápọ̀ àbúrúbá àwọn èèyàn kárí lè náà jẹ́ ó wá ṣe wá lẹ́nu tó ṣe wípé bàbá tí pàwọn láti dáadáa yóò mọ̀ ọ̀rọ̀ fún àná láti ṣe bàbá tí pọ̀ bàjẹ́ báwọn èèyàn yóò mọ̀ ọ̀rọ̀ fún àná láti ṣe kí ni láti ṣe ọ̀la ńlá kúlẹ̀ wọlé àtúwọ́dá